adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ń ṣe nírọ̀rùn fún wa láti lè pàdé láti lè máa bá kíkà tíra Riyadus Salihin lil Imam Yahya Sharafuddin an-Nawawi rahimahullah tí a máa ń kà ní gbogbo ọjọ́ Àlàmísì báyìí ọ̀dọ́ ọlọ́run ọba náà subhanahu wa ta'ala gbogbo àwọn kan tí ń jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn níbẹ̀ kọ́lọ́wọ́ bá kí ó ṣe ń rọrùn fún wa gbogbo akíra pẹ̀lú gbólóhùn wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. níbi tí a wà nínú tírà náà òun náà ni báàbù fadli bukai min khashiyati llahi ta'ala wa shawqan ilayhi. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى باب فضل البقاء من خشية الله تعالى وشوق وشوق إليه قال الله تعالى ويكرون للأبطال يبقون ويزيدون ويزيدهم خشوعا وقال تعالى أفمن هذا الحديث تعجبون وتلحقون ولا تبقون وعن وعن ابي مسعود رضي الله عنه قال قال للنبي صلى الله عليه وسلم اقرا علي القران قلت يا رسول الله اقرا عليك وعليك انزل قال اني احب ان اسمعه من بيني فقرات عليه سوره النساء حتى جئت إلى عام الآية فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا قال حسبك حسبك الآن فالتفت فالتفت إليه فإذا فالتفت إليه فإذا عيناه كذلفان متفق عليه وعن انس رضي الله عنه قال خطب خطب رسول الله صلى الله عليه وسلم خطبة سمعت مثلها قط فقال لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولبكيتم كثيرا قال فقطع أصحاب رسول الله صلى الله عليه وسلم أجورهم ولهم خليل متفق عليه وسبق بيانه في باب الخوف وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل النار رجل متى من خشية الله حتى يعود اللبن في الضرع ولا يتبع بلاو في سبيل الله والقال جهنم رواه الترمذي وقال حديث حسن صحيح وعنه قال báàbù tí a fẹ́ kà lónìí òun náà ni báàbù fadlil bukai min khashyatillah wa shawkan ilayhi òun náà ni orí ńláńlá àti ọlá tó wà fún ẹ̀lbùká kí omi kọ́ máa bọ́ lójú yàn min khashyatillah. nítorí ìbẹ̀rù ọlọ́run ọba ta'ala wa shawqan ilayhi àti nítorí pé èèyàn ń jẹ ẹ̀ràn ọlọ́run ọba. báàbù tí a fẹ́ kà yìí inú àwọn tí a máa fọ́ọ̀mù ń pè ní ar-raqa'iq àwọn ọ̀rọ̀ àbáwọn ẹ̀kọ́ tí máa ń jẹ́ kí ẹ̀mí mùsùlùmí kó rọ̀ kó sì rọrùn fún láti máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tí máa ń jẹ́ kí mùsùlùmí kó máa bí òun ṣe máa níwájú ọba dẹ́dà náà níbi tí a fẹ́ kà yìí torí pé alùbùkà min khashiyatillah ìsọkún kí omi kọ́ bọ́ lójú yàn nítorí pé èèyàn bẹ̀rù ọlọ́run ọba tó ṣe pé bíbọ́ omi ojú yẹn ìbọ́ lójú ti bẹ̀rù ọlọ́run ọba ni kì í ṣe nǹkan tí ó rọrùn tí bá ṣe ni tí ẹ̀mí rẹ̀ bá ti rọ̀ dé àwọn orígun kan. a rí kí ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ náà ni èèyàn rí àpẹẹrẹ líle nínú ẹ̀mí sọba kaná ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń ṣe máa rí àpẹẹrẹ rírọ̀ ẹ̀mí gbogbo eléyìí náà ni máa ní tí máa ń fà ó sì ní tí máa ń súnyàn níbẹ̀ àmọ́ ẹ̀dá tí wọ́n bá dá ẹ̀mí òun náà ni kí ẹ̀mí yẹn ó jẹ́ ẹ̀mí tó rọ̀ àmọ́ látara àwọn ìwà àtàrà àwọn iṣẹ́ tí ọmọ èèyàn bá ń ṣe òun náà adékẹ́mi ọmọ ilé kọ́mílé rọ̀ bákan náà ní tí ẹ bá ń ṣe àwọn iṣẹ́ tó le tí olúwa ọmọ ọ̀fẹ́ yóò wá lékún ẹ̀mí ẹ̀mí wa lé irú eléyìí nǹkan tí olúwa ọmọ ọ̀fẹ́ ni náà ni alimami Nawawi rahimahullah òun náà wá ń pè wá sí pé bí mùsùlùmí ṣe máa ń rí náà lélẹ́yìí wọ́n ní qala Allahu ta'ala. باتروا وان سرني يوم سمي جدي لأن سورة الإسراء قل واني ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا واني ويخرون للأذقان يبقون ويزيدهم خشوعا قلوا واني يا مسلمين جدي tó ṣe pé bó ṣe yẹ kí èmi àti wọn náà ká ṣe rí eléyìí tó àgbẹ̀ ọlọ́wọ́n bá sọ́kàn ni wọ́n sàn án là kó mọ́ sàdí kí gbogbo náà ká rí bẹ́ẹ̀. olúwa ní àwọn mùsùlùmí gidi yaquluna subhana rabbina wọ́n máa sọ pé olúwa o mímọ́ ni fún ọlọ́run mímọ́ rẹ ọlọ́run ọba in kana wa'du rabbina la maf'ula gbogbo àdéhùn tó lúwọ́ bá ṣe nítorí àdéhùn tó ṣe ní àwọn àdéhùn ìyà tó ṣe fún ẹni tí ó bá ń yapa àṣẹ rẹ̀ tí kò tẹ̀lé àṣẹ rẹ̀ ní ojú méjèèjì òdodo ni ò yẹ kó mùsùlùmí yọ gbà bẹ́ẹ̀ àwọn mùsùlùmí tó lọ bá ń ròyìn wọn olúwa ní díẹ̀ ni wọ́n ṣe máa ń rí nìyẹn kí wọ́n gbà pé ẹni tó bá yapa àṣẹ ọlọ́wọ́ bá yóò máa rí ìyà ọlọ́wọ́ bá ṣùgbọ́n kana náà àdéhùn ọlọ́wọ́n ọba nípa pé ẹni tó bá ń ṣe dáadáa yóò rí ìkẹ́ ọlọ́wọ́n ọba olúwa wá ní wayakhiruna lil adqan wọ́n wá da ojú wọn bolẹ̀ yabqun wọ́n mọ̀ wá sunkún wayaziduhum khushu'a ìbẹ̀rù ọlọ́wọ́n ọba yẹn àtẹ̀kútọ́ ń sun ẹ̀yẹn nípa ẹkú tí wọ́n ń sun nígbà tí wọ́n ń dojúbolẹ̀ tí wọ́n ń ṣe náfìlà lóru yẹ̀sídù ńkòṣùwà eléyìí ni wàá mú wọn lékún ìbẹ̀rù ọlọ́run ọba kì í ṣe pé ẹkún kòkì kì í ṣe ẹkún bànújẹ́ ẹkún wọn máa rántí àwọn táwọn ti ṣe láti fi yapa ṣe ọlọ́run ọba wọn máa rántí àwọn nǹkan táwọn ń ṣe ní dáadáa sọ́dọ̀ ọlọ́run pé kọ́lọ́run gbà kọ́ àwọn ní àyà náà lọ́wọ́ bá ń ṣàlàyé fún wa níbí yìí olúwa tó ní àfàmìnà hádàlẹ̀ hadithi ta'jabun káfílẹ́mà káfílẹ́mà gẹ́gẹ́ bí ìbuomi lójú kómi ó jáde lójú yàn káfílẹ́mà bó ṣe tó lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọlọ́ni àfàmìnà hádàlẹ̀ hadithi ta'jabun ẹ̀yìn èèyàn ṣé alukur'an tẹ́ ń gbọ́ wá sí anabi sallallahu alaihi wasallam tẹ́ ń gbọ́ iná ní ṣe nílé màá ẹ mọ́ ṣe nǹkan báyìí mọ́ níṣe yín lè mà eléyìí ẹ mọ́ ṣe níṣe yín lè mà ẹbọ lélẹ́yìí níṣe yín lè mà bídí alẹ́lẹ́yìí níṣe yín lè mà kúfùrù eléyìí níṣe yín lè mà eléyìí yóò mú yín bínú ọlọ́run ní wọ́n ń ṣe yín lè mà kí àà ewu ni a tún nìyí wọ́n ní wà tẹ́tẹ́ ṣàkó ẹ mọ̀ wá rẹ́rìn sísìsìsìsìsìsì wọlé àtẹ̀kùn ẹ̀ ní sunkún bí tó bá ti tapu súnà Nabi sallallahu alaihi wasallam yóò mọ̀ ṣe yín lè mà pé ọ̀dà <laughs> bẹ́ẹ̀ ó dà bẹ́ẹ̀ ibi tán bá ti ń ba ẹ̀sìn ọlọ́wọ́n bá jẹ́ níbi tí wọ́n bá ti ń ba ìsìn ọlọ́run ọba jẹ́ tẹ̀lẹ̀ hapúùlù ẹmọ rẹ̀ rí kàkàkàkàkàkà ó tún fún wọn lọ́wọ́ àwọn ló tún bá wí lónìí ẹmọ rẹ̀ rí sí wọ́n láti ẹ̀mùkù ẹ̀ní sunkún pé yé ẹ̀sìn ọlọ́run lélẹ̀ ní bàjẹ́ báyìí olúwa ní gbogbo eléyìí kì í ṣàpẹẹrẹ tó dáa àpẹẹrẹ tó dáa ní kí òun rí ẹni tí ń ba ẹ̀sìn jẹ́ kí ni òun sì bàjẹ́ pé la ilaha illallah yé àgbákò wọlé léyìí kó wo pé àgbákò wọlé wọn gẹ́gẹ́ wá gbọ́ yìí kó wo àgbákò wọlé ti ń sọ irú yìí náà ní ń fàṣírà rẹ̀ lọ́rùn yìí àmọ́ àwọn èèyàn kò yé wọn bákan náà Abi Mas'ud radiyallahu anhu ó ní qala li nabiyyi sallallahu alaihi wasallam ní Ànábì sallallahu alaihi wasallam káfílẹ̀ rí ìṣesí bí ìntàn ń sọ tọ́lọ́run bá sọ fún ànábì sallallahu alaihi wasallam bí ànábì gangan bí ṣe máa ń lo àwọn nǹkan wọ̀nyí òun ni pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀rí pé ayàrá kàkálẹ̀ yìí ikú àwọn mùsùlùmí gidi yakhruna lil adkani yabkun bákan náà afamina hadha alhadith ta'jabun wa tadhakun wala tubkun abdullahi bin mas'ud ó ní anabi sallallahu alaihi a máa dìídì pè ní yóò wá ní iqra alayya alquran kí quran fún mi ìyẹn ni pé ṣe wá sí fún mi wọ Abdullahi ibn Mas'ud ṣe wá sí fún mi qult wọn ni ah ya Rasulallah wa nabi aqra'u alayka wa alayka unzil èmi ó tún máa ka Qur'an fún ọ tó yẹ wọn gẹ́gẹ́ ni wọ́n sọ al kalẹ̀ fún à ah, bó ṣe fẹ́ dì í ẹ wò Ànábì sallallahu alaihi wasallam nù ọ tó bá ti kí ó tán nílò òun lè àbótí ẹ̀ mẹ́sẹ̀jì kẹ́wọ́n ni òun lè gbọ́ wà sí kankan máa ń tọ̀ òun jẹ̀mí wàá jòkó làwọn alágbọ́jọ́ mọ̀ sí wà sí lọ́mọ jẹ́ sọ̀rọ̀ eléyìí kò sí inú òṣìṣẹ́ Ànábì sallallahu alaihi wasallam ó sá dọ̀ lójú kò tó Ànábì Ànábì wa ní ẹ̀ka Kùránì fún mi wà á lè kẹ́hùn zẹ́lì owó ni wọ́n mọ̀ sọ kí ní fún Ànábì wa ní qal inni uhibbu an asma'a ó wù mí kí n gbọ́ ni mi ń gbọ́ ìrì lọ́dọ̀ ẹlòmíì ó wù mí kẹ́lú ní ọ̀ka al-Qur'an fún mi. fa qara'tu hadhihi surata an-nisa olóhùn wa bẹ̀rẹ̀ sí ní ka suratu an-nisa ẹni pé abdullahi ibn mas'ud ìgbéwà náà ti ṣe mà ìpínlẹ̀ ara àwọn qurra abdullahi ibn mas'ud wà wọ́n ní hatta jitu ila hadi ilaya nígbà tó wọ́n ń ka bọ̀ sàsàsàsà tó ń ka alukur'ani bọ̀ òun wá ka dé di fakaifa idha ji'na min kulli ummatin bi shahidin wa ji'na bika ala awula'i shahida ike báwo lọ́rọ̀ ṣe rí idha ji'na min kulli ummatin bi shahidin tá bá mú lójọ́ gbẹ̀dẹ̀ kìyàmà bá ń pe gbogbo àlè pẹ̀lú ẹni tó ń jẹ́ ẹlẹ́rìí wọn ẹni pé ànábì tọ́lọ́ wọn sí wọn wípé ẹ̀yin ìjọ yìí ànábì ń jíṣẹ́ àbí òjíṣẹ́ ọ̀yá jáde sí wọn ànábì wọn wà dúró tí wọn kí mo jíṣẹ́ fún yín àbí òjíṣẹ́ fún yín wọn lọ́wọ́ ń ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ìjọ kọ̀ọ̀kan wọ́n jí iná bíkà ala ahùlá ìṣẹ̀hìdàn ìwọ ìwọ gangan àwọn àníkí abdullahi bin masoud nígbà tó ń káyà débẹ̀ kọ́lá hasbuk an al'an hasbuk al'an anábi ni ó tó ó tó ó tó ó ní faltafatu ilayhi òun wá wojú ànábì gbà tó ń síjú ànábì fa idha aynahu tadrifan olóhùn ní pé ojú ànábì sallallahu alaihi wasallam ojú méjì ń dá omi ẹni so ó túmọ̀ sí tábà wọ hadith yìí a rí kọ́ níbẹ̀ pé ẹni tí ó bá ń jẹ́ àgbàlagbà àbẹ́tọ́ jẹ́ olùmọ̀ àgbà ìyẹn ò túmọ̀ sí pé kọ́ mọ́ jòkó gbọ́ wà sí lọ́dọ̀ ẹlòmíì so bákan náà kéèyàn ní wá sí wòlé yẹn fẹ́ ṣe kò sí ìta àgbọ́rí èṣù nídàmú ń tọ̀hún wàláhì àwọn ọ̀dẹ́ èṣù nídàmú ń tọ̀hún àbí ìta ti gbọ́nà tó gẹ́ báyìí ni wá sí ọ̀nà pé kílẹ̀ wá sí wòlé fẹ́ ṣe fún wa wàláhì àzìm kọ́ra kan suratul fatiha ẹni tí ìgbàgbọ́ tí ẹ̀mí tọ́lọ́run bábá ń bẹ lára rẹ̀ kọ́ra bá pọ́n náà ni wọ́n ń tú fún ọ ní gbogbo ìgbà tó sáti pé koran lọ́fẹ́ ká wàláhì ó lè sìnbẹ̀ pọ̀ kò rí ní oṣù máa rí lójú rẹ̀ amẹ́tẹ́rì ibu rẹ̀ bá ti dé kóńgẹ́ òun yóò sọ pé n ta gbọ́ yóò ti tó àbí yóò tiẹ̀ lè jù tí ò bá kíyèsí ara rẹ̀ kò nílùgbà tó ń kó bára wọn pàlọ́ ìlànàsì ẹni bá máa ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà tí ò bá kíyèsí ara rẹ̀ kò nílùgbà tí ó kó bá ayé rẹ̀ àtàkì àmọ̀ rẹ̀ torí pé kí ni kò ní fẹ́ rí i pé kóun náà ti ẹ̀ jòkó kí ló jò kí ń gbọ́ tẹnìkan tí ò bá kíyèsí ẹ̀mí ara rẹ̀ ẹ̀mí wọn padà dé stéèjì wọn so àfẹnutọ́nà bá bá ṣàánú tí kóun náà pé ó jí kí ń lọ jẹ́ ìjòkó kí ń gbọ́ ni kìí sí dandan ní kí n sí kí ní ní sọ́sọ́sọ́ torí kí ni kí nínú ojú kí n gbọ́ káyàn náà wì so ẹni tọ́lọ́wọ́n bá sànú fún un so torí pé kí ni ẹ̀mí ìmọ̀ tíyàn sí ilé aburú ni ìmọ̀ tíyàn sí ilé gírímọ̀ǹká yìí ni pàtàkì jùlọ ẹni tí bá ń láǹfààní àti máa bá ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ nígbà tí sọ̀rọ̀ máa wọ hee tóbi tí wọ́n náà pẹ̀lú hee hee wọn náà ni tí o bá ṣe làákàyè kó jòkó jẹ́ kó ní pé sunna nabi sallallahu alaihi wasallam ló mọ̀ fi dira rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ó bá sọ jáde lẹ́nu pẹ̀lú ìwà tí ó bá wù pẹ̀lú tí ó ṣe tí ó bá ṣe onímọ̀gbà tó ń ṣàṣebọ́ sínú náà ní tó kọ́kọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn tó akíngbà tẹ́lómi ń sọ kú sọ orí táwọn èèyàn fajúro gbàtẹ́ bá ní pé sọ̀látì fàtì ju alukurani lọ ojú sọ̀látì fàtì ojú òun lọ táwọn èèyàn dákẹ́ tó ń wo sùn tó kálukú kò wé so ara tiẹ̀ náà kó tì pé àwọn àgbẹ̀ kìíní yìí ìsọkúsọ ọmọ sọ o àwọn pàtó sọ yéèyéèyé olóòwà tó kò mọ́ ló tún múra sí tó bá yẹn ṣe máa ń kó eré gbogbo ẹni tí bá ń sọ̀rọ̀ láwùjọ rẹ̀ sàbẹ̀ntọ́lọ́ wọn bá fi súnà lẹ́yìn sọ̀rọ̀ ọ̀sẹ̀lẹ̀ wà ní sànú bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ń wo eré ibú láwùjọ òun náà wà múra sí ṣètà náà nìkan wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti hẹ́lì rẹ̀ ọ̀yà múra sí múra sí so tó fi kórè gbogbo ń tọ̀ so náà ni Ànábì sallallahu alaihi wasallam ó jòkó ó wá ń gbọ́ Qur'an Abdullahi ibn Mas'ud gbàtọ́ wá gbọ́ omi sì ń bọ́ lójú Ànábì wọ́n ka àwọn ọmọ lulu sí ní ayé alukur'an gbogbo eléyìí tó ń takò ìlànà ọlọ́wọ́n bá ní. bákan náà anas bin malik radiyallahu anhu ó ní xatọ́bana ó ní xatọ́ba rasulillah sallallahu alayhi wa sallam khutbatan ó ní alayhi sallallahu alayhi wa sallam ń ṣe wá ó ṣe khutba kafaran ó ní máa sami'tu mislaha qattun ó ní gbọ́rù khutba yẹn rí irú ọ̀rọ̀ tánà ní báwọn sọ àwọn gbọ́rù ẹ̀rí nígbà tí anabi wa ń sọ̀rọ̀ yẹn bọ̀ tí ń sọ̀rọ̀ yẹn bọ̀ faqal anabi wa ní law ta'lamuna ma a'lam tó bá ṣe pé bá mọ tí mi mọ̀ ni la dahiktum qalilan ẹ̀rín yìí ọba ọba máa mọ níwọ̀n bá wala bakaytum kathira ẹ̀ bá máa sunkún gan ẹkún ni ọba pọ̀ jù fún yín bàtà náà ní sọ̀rọ̀ iṣẹ́ wọn sahaba faghata ashabu rasulillah sallallahu alaihi wasallam wujuhahum àwọn sọ̀rọ̀ gbogbo bá dojú bolẹ̀ ẹni kí wọ́n sorí kọ́ wọlé ohun kan nínú àwọn kan wọn ń gbọ́ ni tó kálukú àwọn ń gbọ́ ohun gbígbé gbígbé ẹkún sọ́nà ni ẹkún tí wọ́n yìí ẹkún bẹ̀rù ọlọ́wọ́ bá ní ẹkún ìgbọ́wàsí látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam so Al-Imam An-Nawawi wọn ni wọ́n sábà kọ́ bayanu fi bab al-khawf ń tàbá wọ̀ láyọ̀rọ̀ yìí ó ti wà nínú báàbò al-khawf tàbí kálùrì náà síwájú tó ní pé kí o gbọ́rọ̀ Ọlọ́run Ọba kí o ka al-Qur'an kí o gbọ́ wá sí kí o wá ronú nípa bóyá àìkú díẹ̀ káàtó tó yẹn ń ṣe nípa òfin Ọlọ́run Ọba àbí tètè ẹ̀ ń ṣe tuntun pé wọ́n ń wò pé Ọlọ́run pè mọ́sà tó lékún fún mi sí àbọ́ Ọlọ́run mọ́sà mú mi dúró lórí àwọn nǹkan wọ̀nyí kí nǹkan yẹn kó wá pààyàn lẹ́kún kò sí nǹkan tó burú mẹ́ẹ̀ ntí ọyọ ọlọ́wọ́n ọba nínú ni kódà àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́wọ́n ọba ni. ẹ rí i pé ńgbà tí Abdullahi ibn Mas'ud tó sọ tẹ̀kan pé anisa ọ̀sálàmù ń sọkún onígbà tó ń wojú rẹ̀ lòun tó rí i pé omi ń bọ́ lójú Ànábì sallallahu alaihi wasallam ṣe ẹkún mọ́ agbára wọn lójú kì ṣe ẹkún mọ́ alára wọn mọ́lẹ̀ kì ṣe ẹkún ìgbẹ́mímì kì í wúúú yóò wá wá à kílé lẹ́yìn wọ́n wá ní eh, àwọn náà sunkún ẹ̀ ṣùgbọ́n àwọn sàbẹ̀rẹ̀ àwọn náà sunkún yìí kì í ṣe irú yẹn kómi ọ bọ́ lójú yẹn òun ni wọ́n ń sọ nítorí ìbẹ̀rù ọlọ́wọ́n ọba kódà ọ̀bẹ náà sálàf tí Allahu Akbar wọ́n ní pé ẹlòmíì wọ́n ní pé yóò mọ Allahu Akbar yóò mọ yóò rí nǹkan tí ó mọ ronú nípa rẹ̀ nípa ayé al-Qur'an àbí ìrántí ọjọ́ ògbìn al-Qiyamah wọ́n sì máa sunkún tó ṣe pé ẹni tó sùn tì wọ́n ìyàwó wọn kò sí ní mà kò sí ní mà látara pé bí wọ́n ṣe máa ń pa nǹkan yẹn má so tó pé àwọn àwọn àwọn ìyàwó ti sùn náà tiwọn kò sí ní sun ní sun táwọn yóò fi tí wọ́n fi mà so bẹ́ẹ̀ ni àwọn oríṣiríṣi àwọn àwọn àtàr tó wá nípa ṣiṣẹ́ àwọn sálàfin sọ́ọ̀lẹ̀ nípa àwọn aṣáájú wa dáadáa níbi ẹ̀sìn Abu Hurairah radiyallahu anhu òun náà tó ń gba hadithi wa قال رسول الله صلى الله عليه وسلم لا يلج النار رجل بقى من خشية الله حتى يعود اللبن في الضرع, ولا يجتمع غبار في سبيل الله ودخان جهنم أبو هريرة رضي الله عنه هنا النبي صلى الله عليه وسلم سبايك لا يلج النار هنا وين رجل بقى من خشية الله ẹni tí ó sunkún tó ṣe pé ẹkún rẹ̀ yẹn ẹkún bẹ̀rù ọlọ́run ọba ni ẹni pé wọ́n yan min khashiyatillah ó mi pé àwọn ẹkún kò kí ń bẹ ẹkún kò kí ń bẹ àwọn èèyàn ń sun ẹkún kò kí ló tọ́ba ẹlòmíì ó lè kiri mọ́lẹ́ta nísìnyí yóò abẹ́rẹ́ ẹkún lójú agbó ẹ wọ́n á sunkún wọ́n á ní ká ah, àfà yìí ń sun pánù ẹkún ẹkùn pòkí anabi sọ̀rọ̀ sálàm náà sọ pé ẹkùn pòkí ń bẹ́ẹ̀ idha balaga fujura al-abd hawwana alayhi al-buqa yabki kama sha ipe tí pòkí yẹn bá dé pòkí tán yányán nígbà míì yóò sì mọ sun ẹkún bó bá ṣe wúlò sí mọ kọmáǹdì ẹkún tí bá dé mẹ́rin nísìnyí sọkún nísìnyí tó ní sọkún lótọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn bí àwọn tíátà ń pòkí burúkú ni yóò sì bẹ̀rẹ̀ kó sì mọ́ sunkún mi yóò sì mọ́ bọ́ lójú rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí nǹkan kan ò sì ṣe sórí eléyìí wa kò kí burúkú tí ọ̀dà ni àmì tó ṣe pé ìbẹ̀rù ọlọ́run ọba náà ni ọba débi pé omi fi bọ́ lójú rẹ̀ ànábi nílẹ̀ ayé ni jù náà ẹnìyàn ní wọná rajulun baka min khashiyatillah èèyàn tó bá sunkún nítorí ìbẹ̀rù ọlọ́run ọba hatta ya'uda al-laban fi ad-dar'i nítorí mẹ́nìyàn wọná àfìgbà tó bá rọrùn kí wàrà tán bá níbi ọmú dábàá kí wàrà yẹn wá padà sára rẹ̀ kọ́ padà sínú ọmú yẹn padà so náà ló lè mẹ́rin yẹn náà wọ́n náà ṣẹ̀gbẹ́ nǹkan yẹn ò sí kò sí ṣe ní jẹ́ bí kéwọn ní kó dìgbà tí àtà yẹ́lìjàlì jámalú fi sọ́ọ̀mì khayt kéwọn ní ó dìgbà tí rànkúnmí bá wọ inú ihò abẹ́rẹ́ tó rọrùn kò rọrùn yẹn pé nǹkan yẹn ò ní ṣẹlẹ̀ láéláé ní jẹ́ báwọn irú ẹ̀ náà ń bẹ lọ́dọ̀ àwọn Yorùbá kí wọ́n ní títí tí adìẹ ó fi hẹyìn sàn pé kò sí tí ń jẹ́ pàdé ó hẹyìn so tí ń jẹ́ bẹ́ẹ̀ náà nù àbíkọ́ni tí tí tí ẹ̀sìn ó fi wúwo ìyẹn ni pé aládàá ni pé ẹ̀sìn ò kí ń níwò so pé nǹkan yẹn nǹkan tí ò rọrùn láti ṣẹlẹ̀ nínú ẹ̀yẹn máa ń sọ irú àwọn ọ̀rọ̀ yẹn báwọn fún anábì tó wá ní wàlá yẹ́kṣẹ́mi ọgọ́dá fi sabilillah eku tí ó bá kù síyàn lẹ́ṣẹ̀ àbókù síyàn lórí àbí níbi tí wọ́n ti lọ lè jagun ogun ẹ̀sìn ogun tó nítumọ̀ kìí ṣe àwọn ogun dédédédé o kìí ṣe ogun boko haram kìí ṣe ogun rádàdà ogun tó ṣe pé yóò ní ìtumọ̀ ẹ̀sìn nínú tó pé yóò ní ẹni tí ó jẹ́ àmírù tí ó kún ní ó darí rẹ̀ sórí ogun tí yẹn bá jà báyìí tí ikú bá wá kù síyàn ànábì ní eku yẹn wọ̀dùnkọ́ àrùn jahannam àti èéfì iná jahannama kò lè pàdé papọ̀ ẹni pẹ́ni tí wọ́n bẹ́ẹ̀ lè pa sójú ọ̀nà ọlọ́wọ́n ọba abẹ́ni tó ṣe pé ó ń lọ ogun ó ń lọ sójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba eku ààbò sọ ànábì ní eku yẹn kò lè ṣe dédé kò ní èyí ní lórí eku yẹn wọ iná ọlọ́wọ́n ọba tó ń tí hadith ń ṣàlàyé fún wa níbí òun náà ní kò ní pé kí ìbẹ̀rù ọlọ́wọ́n ọba kó dé góńgó nínú ẹ̀mí yàn kí omi kọ́ wá bọ́ lójú yàn látara pé yàn ó burú mbẹ ṣùgbọ́n kan náà ọlálálá ti ń bẹ fún kéèyàn jáde lọ sí ìjagun sí ti ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà àná ìwúlá tọ́dọ̀ Abu Hurairah bákan náà ó ní qala rasulullah sallallahu alaihi wasallam ó ní anábì sallallahu alaihi wasallam sọ́bà yìí pé sab'atun yudhilluhumullahu fi dhillihi yawma la dhilla illa dhilluhu àwọn méjì kan bẹ anábì sallallahu alaihi ní pé ọlọ́run yóò fi wọ́n sí abẹ́ gbòógì níjọ́ tó sí pé kò sí bògì kankan ju bògì Allah subhanahu wa ta'ala àkọ́kọ́ ni imamun adilun aṣáájú apàṣẹ tó jẹ́ onídọ́gbàdọ́gba tí kìí ṣàbòsí ẹni tó jẹ́ apàṣẹ apàṣẹ orílẹ̀-èdè apàṣẹ ìlú apàṣẹ àdúgbò abẹ́lútí ẹ̀ jẹ́ apàṣẹ ilé ìrìnpé baálé tó wá jẹ́ àádìlùn ńlọ́gbàdọ́gba torí kí ìsàbòsí fẹ́ni kankan pàtàkì jùlọ ẹni tó bá jẹ́ adarí ìlú bí àwọn gọ́ọ̀nà bí àwọn president tó ipá àwọn ìgbẹ̀ni wọ́n ń ṣètò ìlú tó wá jẹ́ onídọ́gbàdọ́gbà tí kìí ṣe jàmbá anábì nínú àwọn ẹni báyìí tó bá dẹjọ́ pé nàìjíríà kìyàmà wọ́n kú ní abẹ́ gbogbo ìfìsínà tí bá ń ṣẹlẹ̀ sáwọn èèyàn níjọ́ yìí kò ní ṣẹlẹ̀ sáwọn ó túmọ̀ sí pé àjẹ́ èèyàn máa jẹ́ gẹ́gẹ́ bí yàn sí ma ń jẹ́ aṣáájú sórí ibú náà ìyẹn lè jẹ́ aláṣẹ kú ti bẹ̀ sórí rẹ̀ ìmáàmù àdìlù wọ̀ṣáàbùn àti ọ̀dọ́ náà ṣáàfi ibadatillahi ta'ala tó ṣe pínpà tó dàgbà lórí ìjọsìn ìsinlọ́run ló dàgbà lé lérí lórí ìsinlọ́run ẹ̀sìn náà ló fẹ́ ṣe ẹ̀sìn ló dì mú tó fi dé pọ́ dàgbà tó yẹ pé nígbà tó ń bá fẹ́ sẹ̀sìn tó ń bá káàkiri ọmọ lọ sáwí kò sẹ́sìn mi yíò ojú ti clear ọ̀nà ti ìtàdọ̀ ẹlmàhẹ́jà ìtàdọ̀ het ẹlmàhẹ́jà ọ̀nà ti clear débi pé kèkè ń ṣe ọ̀nà òyí sọ́nà tí ẹ̀mí súnmọ́ lọ́wọ́ bá nìyẹn bóyá ni pé yóò tún máa jìnà sọ́lọ́wọ́ bá sí ni ẹ máa jìnà sọ́lọ́wọ́ sí ni torí pé èèyàn ṣẹbọ èèyàn ṣẹbẹ́lẹ́à ó tó pèsè ewu tí ọlọ́wọ́ bá tó sì ní ẹgbọ́dọ̀ pé ẹlòmíì àfọwọ́nìkan oṣù ẹ tẹ aṣọ kalẹ̀ aṣọ tó pé ànẹ́bí sọ̀rọ̀ sálámù ìtẹ́rú ẹ̀ táwọn sàábẹ̀ ìtẹ́rú ẹ̀ tó pé wọ́n tẹ́ kalẹ̀ lẹ́yìn ọgọ́rùn-ún lẹ́yìn ẹgbẹ̀rún one thousand two hundred years one thousand one hundred years sánàbí lọ́tán wọ́n tó bẹ̀rẹ̀ sí ní tẹ́ kalẹ̀ sẹ́sìn ọlọ́run nù sẹ́sìn tànàbí nù ẹ lùlù nínú mọ́sálásí ọlọ́run ẹ lẹ́fi ń dárúkọ ọlọ́run ẹ pè ẹ pè ẹ pè àwọn wòlíì ẹ pè àwọn wòlíì tán jẹ́rú ọlọ́run ẹ mọ̀ pé ẹ gẹ́gẹ́ ẹ pẹ́ ń pọ́ ọlọ́run ṣe ṣe sọ́nà tí òbí súnmọ́ lọ́nà àbí ọmọ ìjìnà sọ́lọ́n sí ìtàkọ̀ hẹ́kìrì mahayaniyan almahajja ìjọ ọ̀nà òdodo clear súnà nabi sallallahu alaihi wasallam ni yóò ṣe tí ìmọ̀fẹ́ súnmọ́ lọ́wọ́ bá hmm. súnà nabi sallallahu alaihi wasallam ọmọ tó wá dàgbà ní sí sídìí súnà nabi sallallahu alaihi wasallam anabi ni irú àwọn báyẹn àwọn ni wọ́n bẹ̀ lábẹ́ bògì bògì bògì bògì àlẹ́ bí kò sí bògì kẹ́kẹ́ àfi ọlọ́wọ́ bá ṣáàbùn na ṣáàfí ìbádẹ̀tìlá náà ni alìmáàmù tá ìrántí máa yẹ̀rẹ̀ ọ̀kan náà sọ́láfù ni ìrántí máàmù rẹ̀ ó kọ precisely ó ní idha ra'aytumu ṣáàbà yatanassak farjú aw idha ra'aytumu ṣáàbà máa ahli sunna farjú tẹ́ bá ọmọ kékeré tó gbé wọn sí súnà náà sallallahu alaihi wasallam ẹ máa retí orí lọ́dọ̀ rẹ̀ orí lọ́mọ yẹn padà bí jáde orí ni na wàrà jùlọ ẹ̀rùn lẹ́lẹ́kejì ọmọ kékeré tó dàgbà síbi ìbádà ọlọ́run náà ni ó léwu gbogbo àtàjọ ọmọ kékeré ta ètè ojú tí súnà nẹ́bí sallallahu alaihi wasallam àbí ká sọ́ra ká sì máa bí ọlọ́run ọba ó tọ́ nípa bẹ́ẹ̀rẹ̀ tí ń ṣe súnà nẹ́bí súnà nẹ́bí tó bá kan ìyára ìwé ọwọ́ institution àbí ńgbà míì tó bá di pé ìjẹ ọkùnrin fẹ́ máa dé yóò kàn máa yàpẹ́ ni yóò bá máa lépo obìnrin káàkiri ó ń súnà lépo obìnrin kiri nípa bí ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam kì í lépa girlfriend kì í lépa boyfriend káàkiri kì í wà tó bá tó àsìkò tó bá fẹ́yàwó rẹ̀ ó fẹ́yàwó ó fẹ́yàwó onísúnà nípa bí ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam kì í ní girlfriend kì í kí lọ́kẹ́ wá kí lọ́kẹ́ sún ọdẹ bẹ́ẹ̀ ẹni tí bá ti ní kẹrin òun kìí sí rẹ̀ kí sọ ní súnà ń ti ń ti ń ti hàn súnà ara rẹ̀ lè máa ti hàn súnà ń ti hàn ìṣe súnà rẹ̀ ń ti hàn lè mà so náṣà àfẹ́ ìbádàtìlá ọmọ ìkẹfẹ́ pé bó ṣe dàgbà láti kékeré ló ti bẹ̀rẹ̀ súnà ló sì dàgbà sí díẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lórí àlẹ́ àràṣe wa rajulun qalbuhu mu'allaqun fil masajid àtìyàn tó ṣe pé gbogbo ìgbà náà lẹ́nu rẹ̀ máa ń wà ní mọ́sálásí tó kí mọ́sálásí lẹ́nu rẹ̀ máa ń wà tó bá ti kí zuhur tó yóò mọ̀ retí alásàrì tó bá retí alásàrì tó yóò mọ̀ retí magrib tó bá retí mọ́gírì tó mọ̀ retí ìṣá tó bá ká ìṣá tó mọ̀ retí àṣùbá tó kí mọ́sálásí sáàmọ̀ ń wù láti mọ̀ wà ń bẹ̀ ni anábì ni wọ́n wà lábẹ́ ẹ̀kẹ́ ọlọ́run lẹ́yìn náà wà rajulani tahabba fillah àtìyàn méjì tó ṣe pé ń tẹ́ fi sọ̀rẹ́ tẹ́ fi ń sọ̀rẹ́ nítorí tọ́lọ́run ni náà lẹ́ fi bóyá ikú lọ́yà yín ni bóyá ẹ̀yí tó ń bẹ lórí pítọ̀ ọlọ́run náà ló kàlùkù pé ah, èmi ń lọ lú báyìí ń lọ ṣiṣẹ́ ẹ̀yí sì ń bẹ lórí ìfẹ́ òun náà sọ anábì ní ẹni méjèèjì orí wọn wà nínú anú ọlọ́run ọba ẹ̀rí ẹlòmíì tó bá pàdé papọ̀ lórí ìfẹ́ ọlọ́run ọba náà ni mo ń bẹ́ nìkan sọ̀rọ̀ ń jóni wàhálà kan ń ṣe lọ́wọ́ àti ẹnìkan ìpínlẹ̀ ọ̀rọ̀ wọn wà láì lórí ìfẹ́ ọlọ́run ọba ni kéèyàn ó rí ọmọ ìyá àyàn kí o sì sànú rẹ̀ pé alágbájá ó ṣe ń ṣe ajíkájọ máa ṣe kíní yìí bí kí owó yẹn pé ah ah business rẹ̀ yìí kò fẹ́ lọ dáadáa pààyàn ò tì sí business yìí lápòjúwe wọ́n wájọ́ ń ṣe lọ wọ́n jọ ń ṣe lọ bá tó tààrin kan ló di pé ẹ̀mí ẹni tó pè yàn ẹ̀mí rẹ̀ wá fẹ́ máa yí díẹ̀ díẹ̀ fẹ́ máa ṣe àwọn ìṣesí kan lẹ́nu wá ń kíyèsí pé ah mi ò láìpẹ́ ni ṣe wọ́n sọ fẹ́ni yẹn pé ìsàkíyèsí o kó mẹ́jẹ pé ló hadithi yìí náà ni ṣètọ́nà fẹ́ kó rí hà kọ́kọ́ torí pé ṣàmátùmá ala hubbillah lérí kí lẹ́fẹ́ wá lẹ́fẹ́ mọ̀ yàlé lérí nìsí yìí tí ala ala hubbillah so eléyìí ṣe fi ọlọ́mọ bá náà yà kíyèsí alhamdulillah lọ́sí kẹ́ni ẹ̀nà fún ní ti ni kìíní yìí torí ṣètọ́nà aduwwul lil ọ̀tá tó fojú hàn tó clear lọ́rọ̀ náà ní ṣètọ́nù tó bá kó fẹ́ ṣe iṣẹ́ kan láṣẹ yọrí báyìí yóò wá ọ̀nà tó fi rọra penetrate rẹ láti láti ba iṣẹ́ òun jẹ́ ni so alhamdulilayi lọ́n sì ní kẹ́ni èèyàn kó tètè tají bákan náà òun ni ẹnìyẹn ni èèyàn méjì tó ń jọ sọ̀rẹ́ lórí tọ́lọ́run tó sì yà lórí tọ́lọ́run ọba náà warajulun da'atu imra'atun dhatu mansibin wa àti ọkùnrin tó ṣe pé obìnrin tó jẹ́ dáàtú mọ̀nrìbì tó ní ipò wọ̀jẹ̀mẹ́rin tó lẹ́wà ó lówó ó ní ẹwà àbí kó tẹ̀ ṣe pé ó lẹ́wà ó wá ń pe ọkùnrin pé kó wá báwọn ṣe ìbàjẹ́ kó wá báwọn ṣe zìnà kọmọ yẹn ń lálẹ́ wọn ni ah waqala inni akhafullah wọn ni mo ń bẹ̀rù ọlọ́wọ́ bá ń bẹ̀rù ọlọ́wọ́ pẹ̀lúmí olúwa bá ń ṣẹ̀dá rẹ̀ tó ti pé máa ní káwọn èèyàn máa fẹ́ràn rẹ̀ kódà àwọn èèyàn kan máa fẹ́ràn rẹ̀ náà ni túrọ̀ ni wọn bá bẹ̀rù ọlọ́run ọba yóò rí àkóbá níwájú ọlọ́run wàláì làásù tí ìbá ṣe tó bẹ̀rù ọlọ́run yóò kó bára rẹ̀ torí ó believe pé bóyá òun special kò ní mọ̀ pé òun special àdánwò ni bí àwọn àdàtàn mẹ́ta máa ń ṣe nígbà kàtàfẹ́ àní ó lérí ọkùnrin ó obìnrin lórí ibú lóníhùn ó òsì ẹni mo lérí obìnrin eré obìnrin wo lóní eré òsì lóní òun so òun ni pé ẹni tí obìnrin bá pè é pé kó fẹ́ òun àbí kó wá báwọn tó bá tẹ̀lé pé kó fẹ́ òun ni ń bẹ bẹ́ẹ̀ tó pé àwọn èèyàn bẹ́ẹ̀ lóríṣiríṣi tó bí kìí pé sì náà lọ́fẹ́ sọ pé kó fẹ́ òun ni ah báwo pé ah, àyìn láǹfààní àti lè fẹ́ ọ dákùn tó tọ́ lọ́wọ́ wàláyé wọn pé ọ̀yẹ̀yẹ́ o èyí ṣèyàn yẹ̀yẹ́ ó ní nǹkan tí òun fojú sùn tó fi pọ̀ ń eléyìí so ní àwọn afá súnà dáadáa tí mìíràn ṣẹlẹ̀ sí wọn tí wọn àwòfẹ́ ah, ṣé o lè jẹ́ kí n bọ́ rí ẹlòmíì sùúrù eléyìí náà ní tó dáa ni abẹ́tẹ́ gbọ́bìnrin sẹ́wọ́n ní kó wá yàn ń lálé wá báwọn yàn lè wọ́n ní á ah, ìní ṣe o kí ni àfàfùlà mi bẹ̀rù ọlọ́run ọlọ́run nílò àwọn ènìyàn wọ́n ní ààyè ọ̀tọ̀ tó bá dẹ̀níjọ́ gbé nàlùkè yàmà anabi sallallahu alaihi tún ní kí wàá rajulun tasaddaqa bi sadaqatin fa akhfa'a atọ́kùnrin kan àbẹ́nìyàn kan ó ṣe ọkùnrin ó sobìnrin náà ni tasaddaqa bi sadaqatin tó pé ó ṣe sàárà ní sàárà tó ṣe pé fa akhfa àwá fi sàárà yẹn pamọ́ hatta la ta'lamu shimaluhu ma tunfiqu yaminuhu fi jẹ́ pé tó fi ọ̀tún pé àwọn kò ní na tán fún bẹ̀rẹ̀ fún ní eh, eh, ẹ̀ẹ́fẹ́ bẹ̀rẹ̀ pé ẹ̀yìn eh, gíní tẹ̀rí lé mọ́ àní àríwá àmúdí fún àwọn lágbàjá ni ah, wọ́n kí ni kí ló wà dì fún ó ti bá ṣẹlẹ̀ jẹ́ so pé ah lágbàjá akọ́rà ìmọ̀ kí fìlà yóò dá lérí ẹ̀ báyìí àkíládé ah, ẹ̀yìn mọ́hùn ẹ̀yìn mọ́hùn ah, ẹ̀yìn mọ́kọ́rà ìmọ̀ kí fìlà so bẹ́ẹ̀ lóríṣiríṣi kí ẹ̀rí mẹ́ta sí rìn ẹ̀yìn wọ́n kún ẹ̀gbọ́ ẹ̀rú ọlọ́run tó máa ń wí àbí wọ́n ni àgbọ̀ àìmí lẹ́rú ọlọ́run èmi ni mọ̀kànlẹ́ kan dá pẹ̀lú ọlọ́run èmi náà ni so o ti o ti jẹ́ òun jẹ́ kí ọ̀tún kọ́ máa máa tó fẹ́ ná so àfi tó wá ṣe pé àwọn nǹkan tó ṣe pé èèyàn fẹ́ ná àmọ́ ọ̀nà tí èèyàn fẹ́ gbà náà ni pé kó fi lè jẹ́ ẹ̀kọ́ fáwọn èèyàn bí ẹni tó fẹ́ yọ zaka ní sẹ́lá pẹ̀jú yìí kó náà ó pé ah, zaka mi mo fẹ́ yọ so pẹ̀lú ògùn ọlọ́run oṣù tí ń bọ̀ ní zaka tèmi náà pé so láti ẹ̀mí rẹ ni pé láti fi rán ẹni tó náà jókòó tí ọlẹ́ pé títí pé kóun náà rántí yọ zaka tiẹ̀ sí tó burú nílé lẹ́yìn so ìkọ́nilẹ́kọ̀ọ́ náà so náà ni pé ní tí ẹ bá fẹ́ ṣe ní sàárà ó jẹ́ pé kí o fi pamọ́ kí o mọ́jì káàkiri wọ́n máa ń so náà ni ó dáa jù hatta la ta'lamu shimaluhu ma tunfiqu yaminuhu bí tí sheikh wa nídìí gangan ni alimami Nawawi rahimahullah tó fi mú hadisi wa wọ́n ní wa rajulun dhakara Allaha khaliyan àti èèyàn tó rántí ọlọ́run ní kọ̀kọ̀ lọ́run nìkan fúnra rẹ̀ fafadat aynahu tójú rẹ̀ wá ń dami tó bá dé ogun al bóyá ó rántí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àbúrò tí àwọn iṣẹ́ rí rẹ̀ àbí tí ẹ tó ń béèrè àwọn àlékúrọ́dọ̀ ọlọ́run àbú tí ẹ ronú àwọn ìṣe sí ọlọ́run ọba subhanahu wa ta'ala omi wa ń bọ́ lójú rẹ̀ pé allah a'a ah, ah, wọn náà lọ́rọ̀ ń ṣe báyìí tuntun mi wa ń bọ́ lójú rẹ̀ nítorí ìbẹ̀rù ọlọ́run ọba نعم عبد الله بن سخير رضي الله عنه ونبا ريوا أني أعطيت رسول الله صلى الله عليه وسلم وهو يصلي قل جاكم مدبا النبي صلى الله عليه وسلم أنا لو أنكرهم ولجوفه أزير قل وان دي بلاتي بي إبايا ري أمري إهو كأزير المرجل من البقاع يجب إهو قوقو تنبيتي بقى بقوقو سيتي أما تنجا قوقو kòkò táwọn èèyàn máa ń ṣe bí ń ṣe amọ̀kòkò alámà tó agbèdè tó mọ́ sí ooo so ó ní bí kìíní yẹn ṣe bí gbáyà náà ṣe ń sọ ó ní minal buka Allahu Akbar níbi ẹkún yẹn pé àná sọ̀rọ̀ sálàm náà fèl omi wa ń bọ́ lójú rẹ̀ ẹkún jáde so wọn ní hadith alayhi sahih rawahu Abu Dawud wa Tirmidhi fi shama'il bi isnadin sahih Anas bin Malik radiyallahu anhu òun tó gba àdísì wọn ní anábì sallallahu alaihi wasallam sọ báyìí pé lè Ubayy bin Ka'b anábì sọ fún Ubayy bin Ka'b radiyallahu anhu ìpé inna Allah azza wa jal ní ọlọ́wọ́ ọba tí orúkọ tí ọlá rẹ̀ ga tó tóbi amarani an aqra alayka ó ní kí n lam yakuni alladhina kafaru ó ní kí n alladhina kafaru fún من أهل الكتاب والمشركين منفكين حتى تأتياهم البينة قال والسماني قال نعم أح ó wá ń sọ fún ànábì pé sọ́lọ́ ń dákọ̀ mi fún wọn ni wọn ànábì sallallahu alaihi wasallam ànábì ní náàm lọ́n dákọ̀ rẹ fún mi ní bí kí n ká fún ọ fàbákà Ubay Ubay ibn Ka'b wá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún lómi bá ń bọ́ lójú rẹ̀ wàràwàràwàràwàràwàrà torí pé kí ni àwọn kan tó wà ń bẹ̀ ó ń ṣàlàyé àwọn nǹkan tí ó jẹ́ kí ìjẹ́múmìníyàn kó dúró dáadáa inna alladhina amanu wa amilu salihat ولم يكن الذين كفروا من أهل الكتاب المشركين منفكين حتى تأتي يوم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة رسول من الله يعني وما أمروا إلا ليعبدوا الله وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة كما قالوا أن تنقى ومدام يلاسي أنا نكاجين تيوشي مما فلون تاسي بعد الله جاكبون وشي قوالا شي جاكبي النبي صلى الله عليه وسلم شي نكاكو شي táà ní máa ṣe ìbádà ká tún máa rojú tẹlòmíì kan táà ní máa sin lọ́run ká tún máa wá ká tún máa ro ẹlòmíì ká máa ṣe kárí mi kún so tó nínú tí ó bá tọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ láyé pàtàkì jùlọ ẹni tí máa ń ṣe ìbádà òun náà ni à ní ìkíláàsì wàláì azim àwọn tí ọlọ́wọ́ bá fi súnà Nabi sallallahu alaihi wasallam wá lọ́rùn a mọ̀ sá fún bẹ́dà ike al-yajib al-ittiba' gbogbo tábàbẹ́ àbíkáṣe bá Nabi sallallahu alaihi wasallam ní káṣe gbogbo ń tàbá fẹ́ ṣe a máa wọ pé bóòlù ànábì ṣe ní àṣẹ bóòlù ànábì ṣe ní àṣẹ láwọn wá kiri ibi tí ṣètọ́nù tí wọ́n máa ń lúgọ dèwà níbo ni al-ikhlas ìṣe súnà nítorí tọ́lọ́run ẹni tí ó bá máa kíyèsí èṣù jẹ́lérè èṣù ohun ìní rẹ̀ èṣù yóò mú ènìyàn òun náà ni kí wọ́n wo ọkàn ní gbogbo gbà pé hey sí súnà nẹ́fẹ̀ẹ́ sọ́làm tí ń ṣe yìí tí ń sin torí tọ́lọ́run má ṣe súnà nẹ́fẹ̀ẹ́ sọ́làm nítorí pọ́ fẹ́ hàn èèyàn lè mà bí àwọn abákan bẹ̀ ajọ́ ń sọ́ọ̀tì ara wa nulẹ̀ ìmọ̀ ṣe súnà ìní kúnlẹ̀ fún ọmọ gbogbo ẹ̀yà òun ṣe rí ara rẹ̀ nù òun ṣe rí ara rẹ̀ àbí ìmọ̀ ìyapa wọn ẹ̀hẹ́n ṣe ń torí tàn nàbì sallallahu alaihi wasallam bí bá nàbì ṣe ní àṣẹ náà ni náà ni wallahi gbọ́dọ̀ lákìsí o gbogbo tá a bá ń ṣe a máa sọ́ra fún bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ láti gbọ́dọ̀ máa jẹ́ kí ìkìláṣù wa kọ́ máa jiná ká máa wáyè fún ní ẹ̀mí nínú ẹ̀mí wa gbogbo gbà ìkìláṣì òun ní jẹ́ kí iṣẹ́ àwọn èèyàn kó jẹ́ kí ẹ̀yìn tó yá ìkìláṣì ni ìkìláàsù ni ìkìláàsù náà ni ó sun wa láti lè ṣe ń tà tí lè ṣe nínú súnà nẹ́bí sallallahu alaihi wasallam wallahi tí ìkìláàsù yẹn bá lágbára gbogbo bí tí òrùkú yẹn lè ṣe súnà nẹ́bí sallallahu alaihi wasallam dé àbí ẹ̀sìn ọlọ́run èyí sí ọlọ́run sì mọ̀ ṣe rọrùn fún yẹn débẹ̀ àmì tí ìkìláàsù rẹ bá lẹ tí ìkìláàsù rẹ bá lẹ máa rí kí ẹ̀mí òun wàláhì ẹ̀mí agídí ẹ̀mí ẹ̀mí kéta bó ṣe wà láti ọ̀nà ló sún wà lẹ́nu ìwọ̀n sí ìyẹn sí ìyẹn ṣe súnà náà sallallahu alaihi wasallam ẹ̀mí ọ̀tẹ̀ ló sì wà nínú ẹ̀mí yẹn gbúrú eléyìí kìí ṣe ẹ̀mí tí yẹn lè gbé lọ́dọ̀ lọ́wọ́ wa ó mi pé èèyàn ẹ̀mí òun kò lékún mùsùlùmí gbọ́dọ̀ mọ́ wúra rẹ̀ ní ẹni tó bá ṣe súnà gbọ́dọ̀ mọ́ wúra rẹ̀ pé áàbù ah, mo ti mo kù sí lánàá o áàbù ah, mo ti mo kù sí lánàá yìí ah alhamdulillah mo ti ń da síbẹ̀ lónìí tí ń jẹ́ pé èèyàn ń ṣẹ̀sìn ọlọ́wọ́ bá so jẹ́ ìṣẹ́ tó bá bú mi lánàá ìmọ̀ ń dùn mí ah, alhamdulillah kò ti ẹ̀dùn mi mọ́ lónìí ẹ̀hẹ́n ó ti ní àlékúnnù ó ti lékún lẹ́mìí sí má fi mi ṣe ẹ̀yẹ lánàá ah, ń bínú ah, ẹ̀yẹ òtí àádọ́ ìmọ̀ nìsín kìí ṣe pé bóyá ẹ̀yẹ pé àwọn fi mi ṣe ẹ̀yẹ ń òdùn mi má kọ́ wa tó ń wo pé tẹ́ máa ń fọ̀rọ̀ ọlọ́run ṣe ẹ̀yẹ lánàá eh, ara ti ta mi àmọ́ pé a ah, máa ń fọ́rọ̀ náà sí ẹ̀yẹ lánàá kọ́lá kì í ta mí la àmọ́ lónìí a ah, tó bá ti fọ́rọ̀ iye arọ́ kan máa ta mí ni yóò ní máa nìyàn lára tí ń jẹ́ pé ìmọ̀ níyàn ń lékún sí nà ìmọ̀ níyàn ń lékún nà àmọ́ kí wọ́n náà ní lánàá bàtà bá sọ̀rọ̀ tán takò súnà Nabi sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ nípa ọlọ́run lọ́rọ̀ tí ọ̀dá wọ́n bínú ọwá dé lónìí lọ́wọ́ ń dákẹ́ wọ́n wá gbé ọjọ́ kó wọ́n sọ̀rọ̀ lójú lọ́nà ìgbẹ́ ẹ̀ kí láwa ṣe kí láwa ṣe kí o kí sọ náà ni pé ìgbà tí Ànábì sọ́lámù ń káyà yìí fún Ubay ibn Ka'b wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ad-dina hunafa'a wa yuqimu as-salata wa yutu az-zakata wa dhalika ad-dinu gbogbo àwọn خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنهم ذلك لمن خشي ربه so gbàtà nàbí wa ń kà tí ń ka àwọn ayàrẹ fún Ubay ibn Ka'ab omi sì ń bọ́ lójú rẹ̀ ó tó wá ń bí àníbi pé àníṣe mi náà lọ́nà nípa ọ̀kà fún níwọlé ọ̀ so òun ni pé kíyàn ó bomi lójú nítorí ẹ̀sìn ọlọ́run ọba mi nítorí ìpayà ọlọ́run kódà lómi lè jòkó tó kẹ́wọ̀n pé áá ah, ah, báwo ni gbogbo ẹ̀sìn wa ń rí láwùjọ yìí báyìí lọ́run mọ̀sánú wọn jẹ́ kíyàn ó sì rí ibú láwùjọ yìí sukomi ó sì mọ̀ bọ́ lójú yàn ní kọ́kọ́ kìí ṣe ń ta tó bá ti jẹ́ nǹkan ta ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kárí mi sábà máa ń lọ síbẹ̀ wọ́n fi riwaya ti ń fajá àìlà Ubayy yẹ kìí níbi riwaya ni ó ní Ubayy wa bẹ̀rẹ̀ sí ní sọkún وعنه قال بكنا قرأت ولا تضى يعني أنس بن مالك رضي الله عنه أني قال أبو بكر لعمر هنا أبو بكر صفو عمر رضي الله عنهما بعد قال قيونس عميجي بعد وفاة رسول الله صلى الله عليه وسلم لين باتي النبي كتا قل انطلق بنا إلى أم أيمن أجيك الله صدى أم أيمن رضي الله عنهما قال قبا يونس عميجي نزورها كما كان رسول الله صلى الله عليه وسلم يزورها كان لك gẹ́gẹ́ bí ànẹ́bí sallallahu alaihi wasallam ṣe máa ń lọ ní kíyà yìí ẹ wo àwọn sọ̀hábà ẹ wo Abubakar àti Umar sọ ẹ̀rá kò kẹ́ni kọ́mọ lánú gbàgà ike wà sunnatil khulafa'ir rashidin ike sánẹ́bí náà lọ́sọ́ kí wà sunnatil khulafa'ir rashidin se ṣé ànẹ́bì tí yàn kalẹ̀ ní síbílẹ̀ ìgbà tó kú tánlá yẹn kùlàfà rọ̀ sínú okú òdó ṣé ń gbàtà ànẹ́bì sọ̀lọ̀ sálàmù ń sọ pé òun ọ̀pàdà máa ń yọ níbi tí ti ń wọ̀ yóò sì máa wọ̀ níbi tí ti ń yọ tó bá di ìgbẹ̀yìn ayé sá ànẹ́bì sí nǹkan yẹn ti ṣẹlẹ̀ tánẹ́bì fi sọ àìlẹ́mú mi ní àìlẹ́mú nùbùwà àyàn náà ìsúnwó hẹ́ẹ́ ìyẹn ni alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin min ba'di olóyẹ̀ká kíyèsá dìzì ẹ̀yìn èso hó alamu min alami nubuwa kò tún yẹ yí má ah náà wọ́n kó ṣàánú ìyàní na ibi tí mo ti lọ ní pé Abubakar wa Umar wọ́n lọ lè kí ìyá arúgbó yìí Ummu Ayman falamma intahaya ilayha bakat ìgbà táwọn méjì dọ́dọ̀ rẹ̀ ìyá yẹn bá bẹ̀rẹ̀ sínú sunkún faqala laha àwọn yẹn wá bí Abubakar àti Umar wọn bí pé máa yúbo kéèkì ìyá kírítẹ̀ ń sunkún amma ta'lamina annama inda Allahi ta'ala khairur rasulillah ṣe ìyá yẹ ẹ̀ mọ́ ní ipe ntánàbí lè bá lọ́dọ̀ qalat ìyá yẹn wá ní inni la abki ọ ní ah ní sọkún bóòlù sí ní sọkún ẹ̀dàkùn ẹjẹ́ sọkún inni la a'lamu annama inda Allahi khairu li rasulillah èmi náà máa ipe ntánàbí ọlọ́ba lọ́dọ̀ ọlọ́run orí lánlá ni walakinni àmìmì tí sọkún sí ni pé annal wáyé ò lè wáyé má ọ̀sẹ̀ tí ó mú wáyé wáyé má pé ìjìbìrì ló wá bá ọlọ́run rán sí òun kò sí oúntọ̀ wọn má ibi láti mà gbogbo ẹni tó bá ní òun gba wáyé ẹ àbí ẹ kíní kan wá bá òun látojú oorun àbóhun jòkó òpùrọ́ ni màdí àwọn amẹ́díyà òpùrọ́ ni amẹ́dá Tìjání tó lóun lálàá nínú jawari mahani tó ní wọ́n sọ kùránì kalẹ̀ fún àwọn yíò sọ sọ̀látì fàtí kalẹ̀ ipe ọlá tó wà fún ni irọ́ ni gbogbo ẹ tó bá lóun lálàá kankan lẹ́yìn ìgbà wọn lẹ́yìn ìgbà tánà sọ̀rọ̀ sọ́lọ́m tàbí wà yí àbí màláìkà kan dé báwọn àbá nẹ́bí lọ́wọ́ dé báwọn ẹ dákun kọ́lọ́wọ́n bá kó ṣàánú fún wa olúwọ́ bá ní al-yawma akmaltu lakum dinakum ẹ wo ara rú àdísì yìí gan lè yóò fi mọ̀ pé àwọn sàhábà wọ́n ti gbà wípé ẹ̀sìn anabi sọ̀rọ̀ sálàm ti pé ó ti complete níjọ́ tí anabi kú láyé lọ hmm. obìnrin bìnrin ní sọ̀rọ̀ yìí pé wáyé ò ní wáyé má wáyé ti parí iṣẹ́ ti parí nítorí òun náà fa hayya jẹ́tì húnmá ẹlẹ́lùbùkà ọ̀rọ̀ yẹn náà lọ́wọ́ tó ń jẹ́ káwọn Abubakar àti Umar náà áá ah, ah. anú abẹ́rẹ̀ sí ní sọkún fàjáàlá ó jí wọn ó wú wọn lẹ́kún kalẹ̀ fàjáàlá máa àwọn náà wọn sunkún pẹ̀lú ìyá wọn ọ̀rọ̀wá o muslim mọ́ muslim lọ gba hadithi yìí wa bí a ń ṣe ń sunkún làwọn náà ń sunkún so n ta fẹ́ lò wọn náà ni pé kò sí tó burú nígbà pé kéèyàn ọ̀rọ̀ tí bí báyìí ṣe ń ba ìsìn ọlọ́wọ́n bàjẹ́ báyìí kí ọmọ sọ fún anabi sọ sọlọ́n ipe nínú sọ yóò bọ̀ fọ́rí ipe ó rèpù pánẹ́lì ó rèpù ẹ̀dá kùn sí kọ̀ yẹ kí ẹkún ọ̀pá yẹn pé a ah, ah, ṣe ti pàtìbọ̀tán ayé dé báyìí àwọn àfáà àtìbọ̀tán wò ní àná báyìí mo jòkó lọ́sàn yìí ẹni yẹn kò kí ń ṣe ẹni tó ti ẹgbẹ́sìn yìí wọ́n á bí pé ẹ̀dàkùn sí àwọn yìí ń ṣe menstruation lọ́wọ́ ṣé ẹ máa ń fi ara rò abẹ́ ìfara rò ó ló máa ń fara rò mú níbo ló ti mà ó ní àwọn wò pé ipe ntí ọlọ́run ní ká máa ṣe náà ní ká máa bá wọn ní àṣepọ̀ gangan pé òwe ti pẹ́ ká máa fara rò kí ló wá gbára lé olóhùn ọ̀nà ó mi pé fítọ́ra ọmọ ẹ̀dá òun gán mọ̀ pé irú ilé kò jẹ́ rí bẹ́ẹ̀ ọwọ́n lọ lè mú sọ ibò kan rí ọwọ́n tó pátípátí fa àtẹ́zìr ọwọ́n tó pé yóò wà ní kí lọlẹ̀ yóò ní kí n ṣàndí ó ìtún wọn tó lè pé bò ẹ̀dá kò sírò eléyìí wọn pèsè pé wá amẹ́nà yà الجهلاء يختبرون الجاهل ṣùkọ́lọ̀ kọmọ ṣàṣàánú fún wa ní òun náà ni pé ẹ̀sìn Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tí wọ́n bá wù pé búùlù ẹ̀sìn sí ń lọ kí ó sì dájú pé ọmọ sọkún pé ah fọ́lọ̀ mọ́mọ́ jẹ́ kí àwọn tí ó mọ ṣàlàyé òdodo tó mọ̀ tán lórílẹ̀ ayé ẹ dákun ìgbà tí wọ́n tó ń bẹ́sìn jẹ́ báyìí lẹ́yìn afá kan tó wá dúpẹ́ ẹ̀yìn òlé dákọ rẹ̀ ẹ̀lé dákọ rẹ̀ nítorí kíni tí ọ̀pá yìí ni ẹ̀yin ò lè dákọ rẹ̀ yíwùn gán tó tó gbọdọ̀ mọ́ pa àyàn lẹ́kún ah, ah, ẹ̀ lè dákọ rẹ̀ nítorí kí ni ó lérí mẹ́wàá ni tó lérí mẹ́wàá ni tí ọkọ́ lọ́kọ́ mọ́ṣá sànú fún ẹ̀yẹ gan tó tó lè pa àyàn ah, ah tẹ o fi ẹ̀sìn ọlọ́run bá ṣe wá ń lọ wọ́n yàn sí ń fi ẹ̀sìn ọlọ́run bá ń fojú rẹ̀ gbólẹ̀ súnà nẹ́bí sọ̀sọ́lá wọ́n ń fojú rẹ̀ gbólẹ̀ ọmọlúwàbí àwọn àfẹ́sìn wọ́n ń fojú wọn gbólẹ̀ káwá dákẹ́ wàláhì àzín ànídákẹ́ fún un àfi tó bá dákẹ́ sukọ́nà kọ́mọ́ ṣe àṣàlù fún wa hàdà wa sallallahu ala muhammad wa ala alihi wa sallam sallam. asalaamu alaykum wa rahmatulah sibẹ́ni ẹ̀dọ̀kọ́ ayé ẹ̀dọ́ wọn sì jọ á bùkọ́dùnlá ọ̀kọ́dùn kọ́ ọ̀kọ́dùn káàdà. wọ́n ní ṣé ó dáa kí èèyàn máa ṣàdúrà pẹ̀lú fadlullah pẹ̀lú ọ̀la ọlọ́run kí èèyàn ní mo fi ọ̀la ọlọ́run àfi bẹ̀ ọ́ tọ́ àbí ọ̀la alukur'an àbí àbí ọ̀la kàába ṣe rí n tó clear alḥalalu bayyinun wal haramu bayyinun kí èèyàn bẹ lọ́run ọba ipe ọlọ́wọ̀ walillahil asmaul husna fad'uhu biha àwọn orúkọ tó lọ́wọ́ bá ní tọ́rẹ wa ẹ fi bẹ ọlọ́wọ̀ ọba ṣùgbọ́n náà ẹ bẹ ọlọ́wọ̀ ọba pẹ̀lú iṣẹ́ eré yín tẹ́ ẹ bá ṣe ọmọ yẹn ni ẹ̀rí wọn clear bọ̀tà ń bẹ lọ́wọ́ pẹ̀lú ọlá ọlọ́run ní tí yọ̀ọ́ ṣe ni pé ọlọ́run mo fi ìkẹ́ rẹ bẹ̀ ọ́ mo fi àánú rẹ bẹ̀ ọ́ mo fi ìjọ kan ṣoṣo rẹ bẹ̀ ọ́ àwọn ìròyìn tí olúwọba avan tó lúwọba gangan tó fi rinlẹ̀ fún mùsùlùmí náà lélẹ́ yìí tó fáwọn kan yẹn lọ wallahu alam hasban tí mo kà ó èmi ò rí àdúrà wọn rí pé before the la kí ọmọ fọlá ọlọ́run pé ọmọ fọlá ọlọ́run bẹ lọ́run á mi ò rí rí so ó sì dáa kí n ò mú ìtó clear nínú òfin ọlọ́run ọba so bákan náà fọlùmù Qur'an náà bákan náà ni fọ́lù kí ni kẹta fọ́lù káàbà kò sí tó ti ẹ̀jọ́ bá kò sí tó ẹ̀jọ́ bá wọn so kéèyàn ó fi ní tó bá kílẹ̀ wọn tó fi bẹ ọlọ́run tọ́lọ̀ ní ká fi bẹ wọn so wọ́n lọ ọ̀tọ̀ àyìnbó. onídọ̀wé ni is it good to recite Quran in Jamaah mufida àtò ọ. Is it good to recite Quran in Jama group? In Jama group, either at home or madrasa? wọ́n ní pé sódà ká máa ka ní jama nílé ni àbí ní ilé ẹ̀kọ́ ìyẹn ni pé ń lè kéwú tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe ń kà oníkè ogun yín jòkó ẹnìkan ní wá ń kà tí ogun yín ń gbọ́ kò sí tó burú mbẹ́ ẹnìkan ń kà ẹ̀yìn ń gbọ́ àmọ́ kébé kébé ṣe máa ń ya léra yín lọ́rùn bóyá oṣù méjì méjì àbí ewé kọ̀ọ̀kan àbí ewé mẹ́rin mẹ́rin sọ bẹ́ẹ̀ dáhùn nìyí òun ọba àmọ́ kódà. So tó ẹkọ́ bá dá ní lasabakuna ilayhi salafuna lasabaqa ilayhi salafuna àwọn sálàfù wa àwọn ni wọ́n kò kọ́ ṣe ààrẹ̀rì gbíjọkọ̀lá Abubakar Umar Uthman Abu Huraira bin Malik Ka'ab Ubay Zayd bin Thabit òun wá jókòó wọn wá yí akọ̀rán lè ràn lọ́wọ́ ẹ kárí àmọ́ àrírí so tó bá rí báwọn so ká kà gẹ́gẹ́ bí àwọn sàhábà wa ṣe máa ń kà so wallahu a'lam naam. asalaamualeykum. wa aleykum salaam. ǹjẹ́ àwọn àgbà nínú àwọn àgbà sunna ètò kó síbi tí àwọn èèyàn ti ń fi ọwọ́ ẹ̀sìn sí ẹ̀yẹ tàbí tún tako àwọn àdúgbò tó wà nípa irun àti àwọn nǹkan náà tí ó ní ẹ̀rí tí wọ́n fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn. tọ́ abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣàánú fún wa ọ̀rọ̀ yìí náà clear kò nídìí kan tó ń béèrè so bó ni a sì lè jòkó síbi táwọn ti ń fi ẹ̀sìn ọlọ́run bá ṣe ẹ̀yẹ́ so táwa ní pé yẹn lè jòkó ń bẹ̀ kódà bí yẹn ṣàgbà fáàgbà ẹ̀sìn gan kó jẹ́ ọmọ akéwú abẹ́ni tí ó ń jẹun tó nífẹ̀ẹ́ súnà Nabi sallallahu alaihi wasallam bó ni ó ṣe jòkó ká máa fẹ̀sìn sùláláì kò gbọdọ̀ ṣe sùkátẹ̀ wá ní pé irú rẹ̀ wá ka ọmọ bẹ́ẹ̀ pé wọ́n bá nǹkan kan lọ má ti bẹ̀rẹ̀ náà gbọ̀nàgbọ̀n dìde dìde má mọ̀ pé onílé sọ̀rọ̀ tó a pé ń sọ wọ́n náà ń sọ tiẹ̀ pé kíníkà kíníkà sí mẹ́nu ẹ̀ wà lẹ́ pọ̀ olúwa ní tẹ bá ráwọn tó pé wọ́n ń ṣe ọ̀sọ́kúsọ wọ́n ń fi ọ̀rọ̀ lọ́wọ́ bá ṣe ẹ̀yẹ kú lọ́dọ̀ wọn ẹ má jòkó tí wọ́n o tó bá jòkó tí wọ́n hatta yahudu fi hadith hatta yahudu fi hadithin ghayrihi ó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ míì kó ń bẹ́ẹ̀ kákébi tó pé kò sí náà ni ó tún padà wábẹ̀ náà ni tó bá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn eh, ìbéèrè tí a ń bá lọ sọ a ní àwọn àlejò pàtàkì tí wọ́n ń bá wa ní alẹ́ yìí sọ àwọn náà ni àwọn ustazi wa láti Èkó sọ̀rọ̀ àwọn afá súnà tó wà lẹ́kọ̀ọ́ yìí àwọn ustazi wa Sheikh eh, Saleh ní Ìlọrin náà ní ọ̀dọ̀ wọn níyà sọ ọlọ́wọ́n ni kí wọ́n dé sọ afẹ́ kí wọ́n gbà wá ní ìmọ̀ràn láàrin ìṣẹ́jú péréte sáwọn rẹ̀. ẹ má bọ̀ wá síbí ẹ bá ń gbá gàmọ́ síbí ẹ má bọ̀ wá síbí ẹ bá ń gbé yẹn dàkú. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله نعمله ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وأصحابه وصلي تسليما láì ní fa ọ̀rọ̀ òkú àti láì ní gba àpò wa akọ dúpẹ́ fún ọlọ́run wa lórí àwọn àfa wa tí ọlọ́run ọba tó ń fi àánú rẹ̀ tó fi wọ́n gbé kalẹ̀ tó gbé wọn kalẹ̀ báyìí tí wọ́n á jẹ́ oríire àti ìdùnnú fún gbogbo àwọn ọmọlẹ́yìn àlejò àmàhàmì oríire náà àti ìdúró náà ọlọ́run ní pamọ́ wa lójú ọlọ́run ọwà jẹ́ kí irú wọn báyìí yìí kan pọ̀ nínú Islam so ìdùnnú ńláńlá ní fún wa ní àdúgbò wa yìí pé ọlọ́run ṣe irú orí báyìí fún wa kìí tún sáwọn nìkan náà irú wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọ̀rọ̀ ọjọ́ pọ̀ ní àdúgbò wa ọlọ́run tún ajẹ́ irú wọn bẹ́ẹ̀ pọ̀ nílọrin ọlọ́run ojú gbogbo irú wọn bẹ́ẹ̀ pọ̀ ní gbogbo àgbáyé wọn máa tan ìmọ́lẹ̀ Ah, ànágbà Muhammad ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò ní pọ̀pọ̀ náà ni pé ní mo ti ẹ̀jẹ̀ wá rí gbogbo àwọn tàbáàbù wàláhì àti inú mi kò pọ̀ bẹ́ẹ̀ áá àwọn tàbáàbù wọn wá jòkó yìí ni wọ́n ń wá láti gbọ́ ìmọ̀ nípa kí ni ọlọ́run ọba sọ kí ni ànágbà Muhammad èyí mí ni pé ní èyí túmọ̀ sí pé ní wọ́n fẹ́ wọ́n mú ẹ̀sìn wọn ní pàtàkì wọ́n fẹ́ mọ bóò ni a sì máa ṣe ẹ̀sìn tó fi jẹ́ ìtẹ́wọ́gbà ní wájú ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé ní láì sí ìmọ̀ èyàn ò ní gbọ̀n kankan lé èyàn ọkàn máa rò pé òun ṣẹ̀sìn náà ni béèyàn bá ń ṣe ẹ̀sìn tí ò sí ìmọ̀ ń bẹ̀ èyàn ò ní ọkàn máa rò pé òun ṣẹ̀sìn ni wọ́n wá jókòó báyìí alihamudulilayi rabbil alamin alihamudulilayi rabbil alamin ẹ̀ẹ́ nǹkan tó ṣe pàtàkì òun ni pé irú ìdòkó báyìí agbọ́dọ̀ máa ní àyípadà jẹ́ jẹ́ kó jẹ́ nǹkan pàtàkì ní òǹkà àyà wa tí a sì máa gbìyànjú pé gbogbo orúkú náà bá ti ń ṣe ìdòkó báyìí ìdòkó ìmọ̀ báyìí agbọ́dọ̀ máa gbìyànjú ká máa wáyìí ká máa lọ síbẹ̀ káfí lè máa lékún ní àgbọ́yé ẹ̀sìn wa èyí ni ò ní jẹ́ kí àwọn ológo kan fún ó lè máa sọ nǹkan tí ò sí tí àwa náà mọ̀ wá rògbé ní àwọn eléyìí wọ́n sọ̀rọ̀ nígbà tí ìmọ̀ tọba ti hàn torí ìmọ̀ ìmọ̀ jẹ́ kí ìmọ̀ tẹ sí nǹkan àmọ́ tí ọba sí ìmọ̀ inú òkùnkùn kódà bólódò tí ọ̀rọ̀ ọ̀gbọ́n ìgbẹ́ta lọ́wọ́ wọn ó fi máa fi pé aláwọ̀ ẹ̀ máa kọ́ ni àmọ́ nígbà tí wọ́n bá ti nímọ̀ tó ti tágbọ́yé ti wà tí mọ̀ dẹ̀ wà wọ́n bá ti ẹ̀sọ́ nǹkan kan ó ti màgbẹ́ eléyìí nígbà ní ìyẹ̀kú burú lẹ́nu lásán ni kò ní mú fún èèyàn àmọ́ nígbà téèyàn bá súnmọ́ ìdòkó ìmọ̀ téèyàn ò sì gbìyànjú láti wá ìmọ̀ kò ní yé èèyàn tó ń torí ìdí èyí yìí bí a ṣe ń dòkó ní orí ìdòkó yìí ká tún máa gbìyànjú káyé bá wà fún wa káwa náà káyé máa tó lọ ṣègbìyàn ṣubú sí pẹ̀lú àti wájú àti mọ́nìmọ́kè àti àti gbọ́ àwọn yẹn nípa déwù lórí ìwé èyí yìí náà gan nísìn nígbà wọn kọ́kọ́ wà ní tí mo wà lọ rí tí mo lọ déwù ní ọ̀dọ̀ bàbá wa ìmọ̀mọ̀ àlẹ́ àgbọ̀n tó èmi náà kọ́kọ́ máa ń mọ̀ pé náà èmi náà nígbà fẹ́ pé àwọn náà mọ̀ pé náà èmi náà àfáà ní mí èèyàn máa lọ rí àwọn náà mọ̀ kéwù àmọ́ nígbà tí wọ́n ọlọ́run tọ́lọ́run ṣàánú mi débi náà ń bẹ̀rẹ̀ sí ní súnú ìsúnmọ́ àwọn ìjókòó ìmọ̀ mo àgbẹ̀ àṣẹ ìjẹ́ tí ké kankan àṣẹ mi ti ẹ̀gbọ́n kankan alhamdulilayi lónìí èmi náà bí mo ṣe dàgbà náà ni mo tún bá ṣẹ̀ṣẹ̀ lọ lékéwù bí ìṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni mo ṣe ń lọ lékéwù hmm. alhamdulilayi àgbọ́yé díẹ̀ díẹ̀ náà kò tó lé fún sí bí mi tó ń torí ìdí èyí yìí àtàn ní ìjòkó lásán kí ọ̀dẹ̀ olódò èèyàn kan ọkàn máa wá sọ nǹkan kan ká máa rọ́ láì ní sí àǹfààní kan tó ń torí bí èyí ọlọ́run ọba yóò wà pẹ̀lú wa ọlọ́run ọba yóò jẹ́ kí suna anagba Muhammad kó tó ń bá ọ̀gbòrò báyìí sí lọ kọ́ kárí gbogbo orí ẹni kọ̀ọ̀kan wa sallallahu ala nabina Muhammad wa alihi wa alihi wa sahbihi ajma'in assalamu alaykum jazakumullahu khairan kọ́nà kọ́ba dúpẹ́ fún yín náà. Assalamu alaikum. Wa alaikum assalam. When can we fight on our religion, especially on Sunnah? Wọ́n ní pé ṣé a lè jà nítorí ọ̀rọ̀ ẹ̀sìn àbí nítorí Sunnah Nabi sallallahu alaihi wasallam. Tábà ń sọ pé ìjà ó ní ẹni kó ní dàrájáàtì ẹni kó ní ìpele ìgbà míì ìran lè jà ó sì pé ìjà tí yẹn ń jà yẹn ìjà kálámù ni ìgbà míì ìjà ẹnu ìgbà míì ìjà ọwọ́ kódà ìgbà ìjà míì yóò ní ìjà nǹkan irinṣẹ́ ṣùgbọ́yà àdá ìbọn ṣògbúrò àwọn kan ìjà náà ní í jẹ́ sọ àmọ́ gẹ́gẹ́ bí àwùjọ tiwa yìí èèyàn ń jà nítorí ẹ̀sìn àmọ́ èyàn ó ṣe àkíyèsí àwùjọ tí èyàn bá wà èyàn ó sì ṣe gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe ní ká ṣe so èyàn lè jaja ìbọn ìjà àdá àbí ìjà nǹkan kan tó sáà ní ṣe pẹ̀lú irinṣẹ́ láì ṣe pé bóyá ó di ogun ṣẹ́gbọ́n tí mo ń sọ tí ìbá ṣe pé ọ̀rọ̀ ogun ogun náà ni ogun ẹ̀sìn náà lè mú yàn ṣerú ẹ̀ àwọn tó bá ṣe pé ẹnìkan ń bẹ́ sìn jẹ́ tó apẹ́ inú ní bá fi ń ba jẹ́ ẹ̀yin náà fi ẹnu ẹ fi jà pẹ̀lú rẹ̀ tó ti yé báwọn ẹni tó bá sọkúsọ yẹn náà fẹ́ nu kí yẹn fi ti sọ pé ah, ìsọkúsọ lélẹ́yìí eléyìí ọba àwọn eléyìí ọ̀dà so yẹn ń jà fún ẹ̀sìn náà nìyẹn bákan náà yẹn wá jà fẹ́sìn pẹ̀lú tara pẹ̀lú hamaza torí hamasa ni yẹn ni pé ìtara tẹ́ pé ìtara lèyàn bá bí ṣẹ̀sìn ìṣẹ̀yọ́ padà kú sínú ọ̀dẹ̀ ni hmm. kullu hamasatin lam tuqawwimha ad-dalil aw lam yuqawwimhu lam yuqawwimha ad-dalil fa hiya hamaqa ṣé kò sí mi lórí bẹ́ẹ̀ ó ní gbogbo tara tí yẹn bá ń ṣe tó pé wọ́n wá lẹ́rìí lérí tara òun èèyàn padà dọ̀dẹ̀ ni so bẹ́ẹ̀ ni gbogbo ìjà tí yẹn fẹ́ jà kí ni yẹn kò kí ń yé àwọn ẹlòmíì ẹlòmíì ó pè ìkán mí jò níyì ọ̀ràn gbẹ̀gbẹ̀ ọ̀ràn gbẹ̀gbẹ̀ ọ̀ràn gbẹ̀gbẹ̀ lérí fóònù òní eré rẹ̀ dàrú ni onídà àbílẹ̀rì búrí ọ ni àyọ̀ ọmọ òfúrí ọba ọmọ akíníkàkà ìgbà sórí sírí sírí sírí sí gbàgbọ́ ti ẹ̀yà rẹ̀ nígbà ti ẹ̀ pa mí lérí fóònù náà ni kúrẹ́ kú lérí fóònù fún mi jọ òun náà ló pè bá ọkàn pa fóònù ni rẹ̀ gbogbo eléyìí ọkàn fi ti nara rẹ̀ ni olóhùn ọpàdé mi ẹ̀wà wò lónìí ọpàdé mi lálẹ́ àgbẹ̀ lónìí o ọpàdé mi lánàá o kò sí nǹkan kò ní nǹkan kan sí i tó ti yé báwọn tẹ́ntọ́ ẹ pé èèyàn bá wá ní ẹni tó ní in ti ń gáìdì ẹ̀ ṣẹ́gẹ́tẹ̀ báwọn kébìnà wá pàdé ẹ̀kí wá lọ ní ṣebí wọn náà tó ń pè mí lórí fóònù ní ọ̀hàn èèyàn wá ẹni tó ní làákàyè àṣìbọ̀n ló wọ́n pàdé mi kọ́dà ń sọ pé kí n dájọ́ kí n dá táìmù fún kí ní kankankan ìyìn tí àwọn adájọ́ fún ìdá táìmù fún náà làwọn pàdé yìí nìsín so lẹ́fì pé ẹni ìjà kọ́ ni ọ̀rọ̀ ẹ̀sìn àlàyé ni àlàyé ni pàtàkì jùlọ láàrin mùsùlùmí sí mùsùlùmí tẹ́nìkan bá ti rà bí oníbídí àṣẹ tó ti fẹ́ ṣe súnà ń tó dájú ní ẹyanjú ọ̀rọ̀ fúnra yín pẹ̀lú ìmà pàkímọ̀ ni máa ń kílèmù ẹyanjú pẹ̀lú ìmà ọ̀rọ̀ mi kú ṣe tí ó kú pamọ́ tẹ́yẹ̀ bá ti ń sọ ló ti mọ̀ kó dúró léyìí tó ti mọ̀ pé eléyìí kì sòdò kọ́dà ìwà àwọn ṣé àtàwọn àfáà súnà ẹnìkan kò ní dájọ́ pé lágbẹ́dá ló mú ìní wọ́n kàn kókàlùkọ́ sàmà dèrèlẹ̀ dèrèlẹ̀ fún ara ilẹ̀ ọmọ pé àà ah, bí àbá yìí ọ̀rọ̀ sọ sí jẹ́nu so ó ní pé kí wọ́n máa ṣe jàgídíjàgan nípa ọ̀rọ̀ ẹ̀sìn so wọ́n kàn wá sọ lẹ́nu pàtàkì jùlọ tó bá jẹ́ súnà tí ẹ̀rí wọ́n ò lè sọ jù ẹwúrẹ́ tó pè mí ní tí mo ló pè mí tó wéwéwéwéwéwé ní tó sì wọ́n gbà nínú kí wá rí lónìí kí wá sọ pé èmi náà mọ̀ rí tó fi lè dáríwó wallahi ọ̀la ìlà yọ́ dalẹ̀ mi kí wàhálà yín pọ̀ wàhálà yín pọ̀ so náà lè gbọ́dọ̀ wà very very extraordinary careful so kọ́lọ̀ kó ṣàmìyàn wallahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk